أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين نعرف الله سبحانه وتعالى أترى الكيات في محمد صلى الله عليه وآله وسلم نوصل ولي شراء الإمام أبي بكر عبد الله ومع الإمام أبو داود السجستاني رحمه الله تعالى نوعبني شراء تونيشي بلو القدر درس يتيولو من العلامة الفوزان حوله الله تعالى وابقاه الله على الخير والسلفية التي في على يرونها سوى nípa àwọn ìpele mẹ́rẹ̀ẹ̀rin tó ní ṣe pẹ̀lú kádàrá tí wọ́n fi bá àlàyé ọ̀rọ̀ débi tí wọ́n ti ṣe àlàyé ọ̀rọ̀ àwọn àfáà lórí àwọn ìdánlá méjì kan al-arsh wal-qalam فأيهما أسبق خلقا أو كتابة توفمون على يوم الإمام ابن قيم رحمه الله تعالى توم وشيعون مالك nínú tíra àwọn ọ̀rọ̀ rẹ̀ láti ṣàlàyé àwọn ọ̀rọ̀ tí àwọn afáà sọ lórí agbára tí a dàrílá bàtò Ibn al-Qayyim rahimahullahu ta'ala tí wọ́n fi orin wọn ṣe àlàyé ọ̀rọ̀ yìí wípé والناس مختلفون في القلم الذي كتب القضاء به من الديان هل كان قبل العرش أو هو بعده قولان عند أبي العلاء الهمزان والحق أن العرش قبل لأنه قبل الكتابة كان ذا وكان وكتابة القلم الشريف تعقبت إيجاده من غير فصل زمان الأعلامة القيم ابن القيم رحمه الله ومن àwọn ènìyàn pa inú láàrin tí ń jẹ́ gègé tí ọlọ́run bá fi kọ àkọsílẹ̀ gbogbo nǹkan sọ ló kọ síwájú ní àbá ìlà àbíṣì ló kọ síwájú rẹ̀ ọ̀rọ̀ méjèèjì yìí òun náà ni abúlá àdá alhamadani nínú àwọn àfá ọ̀rọ̀ tó jí sí iwájú ọ̀rọ̀ méjèèjì náà ní ìgbẹ̀ lọ́dọ̀ àfá rẹ̀ wọ́n ní tí ń jẹ́ owó tí ọ̀rọ̀ onígbẹ́ àlàárò sí ti ń bẹ síwájú kíkọ àkọsílẹ̀ àkọ́dà bíbẹ̀rẹ̀ tí ń bẹ̀rẹ̀ ó sì ní àwọn orígun tó gbèjú yẹn náà ìkàkọsílẹ̀ tí alkọ́lẹ̀ tó wá kọ àkọsílẹ̀ ó wá kọ àkọsílẹ̀ ìgbà tí lílò rẹ̀ ó máa ṣẹlẹ̀ láìsí àlàyé àsìkò ní pàtó tó bá rí bẹ́ẹ̀ èyí tí jẹ́ ẹ̀kọ́ àkọsílẹ̀ alàkọ́dà rẹ̀ ó mú ìṣe pẹ̀lú bíbẹ̀ alàkọ́dà torí bí Allah subhanahu wa nígbà tó dá tí ń yọ́kọ́lá inú harifi jẹ́dìkà síwájú dáwọ̀sì tó lọ ọlọ́run pa alkọ́lámù láṣẹ wípé okto máa kọ àkọsílẹ̀ la'alamatu rahimaka hafizahullah wani wa amma min haythu al-wujud fal-'arsh asbaq wa amma min haythu al-wujud fal-'arsh asbaq àmọ́ tí a bá ń sọ̀rọ̀ nípa gbígbé kíni tí kọ́ ń bẹ wọ́n ní àlàáríṣì ń bẹ tó sì ní àwọn igun mẹ́rẹ̀ẹ̀rin rẹ̀ tó síwájú ìjíjọ́ kọ̀dà àmọ́ ní àkọsílẹ̀ bí omi lílò rẹ̀ sì wọ́n wá jẹ́ ìyẹn ní bẹ́lá tí ọlọ́run pa àkọ́lámù láṣẹ kó kọ̀ọ̀ ìwọ ọlọ́run pa nǹkan láàmì láṣẹ púpọ̀ wọ́n lọ́wọ́ hádà wọn tọ́rọ sàhẹ́ eré náà ni ọ̀rọ̀ tó ní àlàáfíà ní ọ̀rọ̀ jíjì kí lẹ́rí wọ́n tó ní bí ọlọ́run sọ̀hánà pọ̀ tààrà rẹ̀ òjíṣẹ́ ńlá àdájá kárùn-ún wípé ọlọ́run إن الله قدر مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض بخمسين ألف سنة وعرشه على الماء حديث تنجو àwọn tí a ma fàmọ́ra lọ́wọ́ lórí masala rẹ̀ ìfíṣẹ́rọ ayéṣẹ́láti sẹ́lá olú àwọn ọmọ ọmọ ó ti pèbùbù àwọn ìbùbù àwọn ẹ̀dá sáyé tó mọ́ ẹ̀dá ilẹ̀ àti tí ó jẹ́ sẹ́lá lóòjọ ohun tó tó àádọ́ta àbí ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún 50,000 years wà áwùṣìhù àlàìmá lásìkò tí a sí sọ yìí aláraṣẹ́ ọlọ́run ti ń bẹ̀rẹ̀ ìyẹn ti bẹ ọlọ́run ti kọ kádàrà bíbẹ ohun tí ń jà láàrù sáájú kí wọ́n tó kọ́ lẹ̀ tó bá wá rí bí a jẹ́ pé kíkọ sílẹ̀ rẹ̀ ó kẹ́gbẹ́ pẹ̀lú bíbẹ àlọ́kọ́lá tó bá ń tẹ́sí bíbẹ àlọ́kọ́lá ó wáyé lẹ́yìn bíbẹ tí ń jẹ́ àlàáàrù òṣùwá jẹ́ sí pé bíbẹ sáájú àlọ́kọ́lá mọ́sálà yìí ọrọ yìí ọ̀rọ̀ tó gbangbani tó sì láwọn tó sì ní ọ̀pọ̀lọpọ̀ àyè tó kàn nínú ẹ̀sìn ó wá jẹ́ ọ̀nà kéèyàn máa torí pé ó kó sábẹ́ ní alìkìchàbà kíkọ àkọsílẹ̀ kọ́dà náà kò lè mẹ́rẹ̀ rẹ̀ èyí tí a ti ṣe àlàyé rẹ̀ síwájú ní dárúsù tó a ní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ gbàgbọ́ ní kìí sí ọ̀rọ̀ làákàyè tẹ́bá tí ní kẹ́ń jẹ́ ọ̀rọ̀ gbàgbọ́ lọ́dọ̀ àwọn mùsùlùmí ìmọ̀ ní ó ṣàlàyé rẹ̀ fún wa bí tí mọ̀ alkùnrin tí mọ̀ súnà tí ó lálàáfíà bá ti darí wa lórí ibẹ̀ náà ni ìgbàgbọ́ wa sí sọ́rọ̀ tó hù olúwa wa ní wàhúwà وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا ọlọ́run ní olóhun dá sánmà méjèèje àti ilẹ̀ méjèèje fún ọjọ́ mẹ́fà alẹ́ arúṣù wà káàrà arúṣù hù alẹ́mà ẹ̀tù wáyà rẹ̀gá wà káàrà arúṣù yẹ nígbà alẹ́ arúṣù ọlọ́run tí ń bẹ ìtí ń bẹ lórí omi ṣáájú kí òun tó dá sánmà àti ilẹ̀ ọlọ́run sì sí ilé kí fi máa tẹni tí ó gbà fún mi àdọ́wò mo fò lè ṣe ìyẹ̀wò ló wà kún ayyukum fi tàlẹ́ni tí gba lára ní àwọn tọ́lọ̀ dáhùn yìí fi tara rẹ̀ ṣiṣẹ́ rẹ̀ iṣẹ́ mẹ́rin òun náà ni kígbàgbọ́ rẹ̀ tó lálàáfíà owó ọmọ wípé aláàbùsùn ń bẹ síwájú alìkọ́lá èyí tọ́lọ̀ sì ti fi alìkọ́lá mọ̀ náà kọ nínú àkọsílẹ̀ kẹlẹ́gbà irú àwọn sáyẹ́lù wọ̀nyí lẹ́mẹ̀jẹ́lẹ́ بالعقل فيها كما لا يسوغ فيها عقل عاقلا tí ó fẹ́ máa sọ pé báyìí ló ṣe rí báyìí kọ́ ló ṣe rí wípé lára àwọn ọ̀rọ̀ tí ọlọ́run bá fi gbé tó fi mú ìgbàgbọ́ wà wọ́n àfikájú bá bí sẹ́ẹ̀lẹ̀ fún tí àwọn subhanahu wa ta'ala tó bá sọ ọ̀fà oníbèèrè kan lè ṣe béèrè wípé ìjẹ́ kìí sí ọlọ́run subhanahu wa ta'ala òun ló pa mọ́lákù kan láṣẹ mọ́lákù mọ́lákù tó fi sọ àpò bí àwọn obìnrin mọ́lákù tó fi sọ àpò bí àwọn obìnrin wọ̀nyí ó pa láṣẹ wípé kó kọ árísìkí tọ́mọ tí ó bẹ nínú àpò bí ìyá rẹ̀ ó lò láyé ìgbà tí ó lò láyé olórí gbọmọ ní ó yà ní àbólórí sẹ́rí kìí pé ọlọ́run ló ṣe léyìí gẹ́gẹ́ bó ti wá ní àrífíkà léyìí tó gbajúmọ̀ káàkiri tí wọ́n máa ń tún nígbà kúmà ìdínà áhàdákùn yujma'u khalquhu fi batni ummihi بكتب رزقه وأجله وعمله الشقي والسعيد حديث تني ألافي عن حديث هنا جاكي شيء الله سبحانه وتعالى òun ló pọ mẹ́lápù tí fi ń sọ àpò bí àwọn obìnrin tí ń bí wọn tí ó kọ àwọn nǹkan mẹ́rin kan gẹ́gẹ́ bí ti wà ní àrífì yìí gbé dáúdájú ẹnì kọ̀ọ̀kan ní wọ́n mọ̀ kó ìdẹ́dà rẹ̀ jọ sínú okùn yá rẹ̀ ogójì ọjọ́ àkọ́kọ́ tí ó máa jẹ́ àtọ̀ lásán ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kejì yóò máa jẹ́ ẹ̀jẹ̀ kìkì ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta yóò máa dìbà sí ẹran ìgbà yẹn ni formation ṣẹlẹ̀ lẹ́yìn náà ni Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ sì pọn aláṣẹ pẹ̀lú àwọn gúlù mẹ́ríkà kọwárí síkí tí ó lò lẹ́mọ́lá ìgbà tí ó lò láyé fìsílà iṣẹ́ tí ó gbé láyé ṣe fìsílà sọmọ olórílẹ̀ níyà rẹ̀ àbí ọmọ kejì wọ́n ní wùlá ti fẹ́ fèsì fèrè kọ̀ọ̀lẹ̀lẹ̀ هذه الكتابة تفصيل للكتابة السابقة هذه الكتابة تفصيل للكتابة السابقة kíkọ àkọsílẹ̀ eléyìí ìjọba mọ̀ránwá lákùnkù kọ sókó lọmọ tí ń bẹ nínú òkun ya rẹ̀ ó jẹ́ tí wọ́n mú jáde látara àkọsílẹ̀ tàkọ́kọ́ ó làkọsílẹ̀ tàkọ́kọ́ ó ní alkitaba tú alazali ó ní àkọsílẹ̀ ti hadithi wípé خلق إن الله قدر مقادير الخلائق بخمسين ألف سنة قبل أن يخلق السماوات والأرض بخمسين ألف سنة ara rẹ ni wọ́n ti mú àti bí àwọn ikọ̀ àkọsílẹ̀ kọ́dàrò yìí bí wọ́n ti so mọ́ra wọn látara tàkọ́kọ́ ìgbà wáṣẹ̀ yẹn tí ò sí ẹ̀dà kan tó mọ́ bó ṣe rí náà ni àyọkọ àwọn ìran kádàrá yóò ti máa jáde inú àyọkọ ìran kádàrá yóò òun ni eléyìí ìmí inú tó pẹ̀ka jáde lára eléyìí ọ̀rún padà débẹ̀ òun ni tí máa ń wáyé lọ́dọọdún ìtọ́lọ̀ wọn kọ ní òrùlé láti kọ́dọ̀ ibi hàmí inna anzalnahu fi laylatin mubarakah inna kunna منذرين فيها يفرق كل أمر حكيم عبر دبا هي الكتابة السنوية إلى نقول الكتابة العمرية يتعبر صلبان ونقول الكتابة الحولية أو الكتابة السنوية بوبورنا وجاء كتن لابا الكتابة الأزلية الكتابة الأزلية ونتي بل الله المحفوظ الله سبحانه وتعالى ní òrùlẹ́ láti kọ́dìrí ọlọ́run ma kọ àkọsílẹ̀ gbogbo tí ó ma lọ tí ó ma bọ̀ lójú ọdún nínú tí ó ma sẹ̀mí àbí nínú tí ó mọ́ gbẹ̀mí nínú pọ́dà ó dà nínú tí rúgbìn ó wù dáadáa àwọn nǹkan tí àwọn àtàfi ń ló sẹ̀mí ló yóò gbówó lórí ni àbówò rẹ̀ ó wálẹ̀ ogun ó jayé ń gbà náà ni àbógun ní jayé gbogbo àwọn nǹkan wọ̀nyí تقدرها تقدر كلها في ليلة القدر أي عن كتابة سنوية عن كتابة سنوية تقول أنا كلا لا ترى ما نقول يقول إنه روي هنا أنا في السوق يعني ليلة القدر لأنه يقدر فيها ما يجري في السنة كما في قوله تعالى فيها يفرق كل أمر حكيم هنا لا يفلينا òun náà ní àlàyé tó síwájú wípé ìkà àkọsílẹ̀ tó rí láti kọ́dé ní iná ọlọ́run náà mú jáde láti ibi àkọsílẹ̀ ti gbogbogbò èyí tí ń bẹ nínú láìmáfúfì náà so àti wá ríra àwọn kìtàbà lórí kọ́dàrù méjì tó pẹ̀tàgẹ́yìn látara ìpàkọsílẹ̀ ti tàkọ́kọ́ gẹ́gẹ́ bí àlàyé ránpẹ́ ti lọ lórí síwájú lábẹ́lẹ́ tí abọ́rọ̀dé yìí abẹ́lọ́ subhanahu wa ta'ala tó gbogbo ìmọ̀ tó ní àǹfààní fẹ́dà kí ẹ̀ sì lè rí ìmọ̀ ẹ̀ rẹ̀ àwọn bá ti sọ́nú àwọn ọ̀rọ̀ kan síwájú ní ọjọ́ tó ti pẹ́ wípé òun lẹ́lẹ́tẹ̀lẹ̀ kọ́dẹ̀ lọ́rọ̀ tó sì wípé la dalila alayhi la fi Qur'an ولا في سنة حتى ولو كان موضوعا حتى ولو كانت موضوعا كسية لفهم وكان جور ويوريسو تتجي بابو lẹ́mẹ̀ẹ́ni tó sọ àbúdìgbàgbọ́ lẹ́mìí àwọn míì tí wọ́n gbọ́ wípé òru lẹ́látọ̀ kọ́dẹ̀ ọlọ́run tó gbogbo àwọn alágbára ayé jọ òfin ní kí ẹ má bú àwọn kan mọ́ ẹmọ́ bú wọn mọ́ wípé ẹni tí wọ́n ń sà tí wọ́n ń kì ní wọ́n pé torí pé gbogbo wọn lọ́wọ́ péjọ sí àgbáńlá ayé ọ̀dọ̀ títí ẹ̀ ní sánmà wípé ìkọ̀ọ̀kan ní àwọn yìí sì rè ni wọ́n rẹpìrìsẹ́ǹtì ìlú kọ̀ọ̀kan lókè ìpẹ́ ṣùgbọ́n lọ́wọ́ a fún wọn ní àǹfààní kó ní àkùnmọ̀ tọrọ tó bá fẹ́ fún rẹ̀ pẹ̀lú ìnáà ni pé ẹ̀yìn tó bá ṣe wípé àwọn ẹni yìí nínú ìlú tí ẹ máa ń bú wọn ní ẹ fẹ́ràn wọn pé tí ò dá ní ó gbà wá látọ̀dọ̀ ọlọ́run fún nínú ìlú ọ̀ bí àwọn tó bá ṣe wípé ẹ̀sìn wọn bó ti tọ́ àti bó ti yẹ ẹ̀sìn wọn bó ti tọ́ àti bó ti yẹ chẹ́ẹ̀sì máa bú wọn kábọn olè máa bí wẹ́lẹ́ onímọ̀ gbà wá kágbà máa tọwọ́ àlàbùsùn onímọ̀ gbà wá kí ọ̀dọ́ wọn sẹ̀kú má òun mọ̀ gbà wá kí nǹkan dáadáa máa wọnú òun mú àwọn bá sì ọ̀nà àpọ̀ kò rí bẹ́ẹ̀ rọ̀ irú ọ̀rọ̀ yìí èèyàn sọ̀rọ̀ against ọlọ́run ma anzalallahu biha min sultanin min sultanin kò sí ẹ̀rí kan fún inú ọ̀rọ̀ ọlọ́run àbínú àná torí làákàyè kan lè bá wọlé ìlú wo ni nílẹ̀ aláwọ̀ dúdú tí wọ́n tí wá ní fáwọn tàà sọ yìí kí ló dé ń bẹ ẹnu wọn náà tó bá sí pé yíò ní tí lè ti ẹ̀nà ògbín torí pé ṣùgbọ́n wọ́n bá ṣiṣẹ́ papọ̀ láì pé lóòótọ́ ọlọ́run pè wọ́n dá sọ́rọ̀ láwọn oníwà dọ̀tí láwọn irinṣẹ́ èṣù èyí ti ṣe ìtọ́ ọ̀rọ̀ jìn

ọ̀lẹ́bìn yẹn kò lẹ́wọ̀ fún wọn náà bóòlù kí wọ́n ti wá ní agbára tó bóòlù ìmọ̀ èèyàn ó ṣe tó bóòlù owó tọ́lọ́wọ́ fẹ́ ṣe nǹkankan lórí àwọn nǹkan tó dá tí wọ́n wá pẹ́ tó ń dá sọ́rọ̀ pẹ̀lú sọ sí هذا كلام مخالف لما عليه الصالحون كلهم ọ̀rọ̀ yẹn ó takùn tí àwọn ẹni gbogbo wọn ìtìmúgbàgbọ́ ní ẹ̀sìn ìchapù gbogbo àwọn awa ọlọ́run ọ̀sẹ̀ ló sọ̀rọ̀ ẹ̀ kò sì sí kan nínú àwọn sálàfù sáàlì tí ó sọ àwọn tá a bá nígbàgbọ́ sórí àwọn ọ̀rọ̀ yẹn tá a fi ń torí rẹ̀ wá ń di ẹrú wa kì í sọ̀rọ̀ ta lè gbà wọlé o lábala eléyìí náà èyí tí wọ́n pè ní tíra ojú ọdún lọ́dọ̀ ọdún bá ti yípo Allahu a'lam tí lọ́dún bá ń yípo nítọdún ti Gregorian calendar ní àbítọ́dún bá yípo ní ti jira calendar láwọn ayẹ̀mí ilẹ̀ káàrọ̀ òjìire tí wọ́n ma ń ka àwọn náà inú ọdún yàwọn kan yóò o inú ọdún yàwọn bá yóò o inú ọdún àwọn yóò o sì ní sọ́rọ̀ rẹ̀ nílẹ̀ aláwọ̀ dúdú mímọ́ ààrẹ kò yíwa báyìí wọn ò ní sọ́rọ̀ rẹ̀ kí nǹkan mi mọ́tẹ́ ìpún èé sọ lásán ah, ó ti yíwa ọlọ́run bá lójoojú ọdún lẹ́lẹ́tọ̀lọ́ kọ́dẹ̀ tó fún ní amọ́sùn wọn ló fi ní òjíṣẹ́ ọlọ́run alẹ́sọ̀lá òjíṣẹ́ ọlọ́run bá yẹ́ bẹ́ẹ̀ ni ó sì máa jí gbogbo àwọn ìyàwó rẹ̀ ẹ máa kún fún àdúrà ṣíṣe ẹ kún fún tàdọ́gbò rẹ̀ ìsìnpẹ́pẹ́ fún sọ́dọ̀ ọlọ́run torí tani tó mọ pàtó ọjọ́ yẹn àbóhùn yẹn gẹ̀ẹ́nù àwọn mẹ́rẹ̀wá yẹn ìtọ́lọ̀ ọlọ́run tó ní àṣírí tó jíṣẹ́ ọlọ́run fi sípò padà láyé ìjánàbí rẹ̀ jẹ́ òjíṣẹ́ rẹ̀ ó fi ṣàlàyé ìtọ́lọ̀ ní wá ṣe láyé ó lò mẹ́tàléní tí ń jẹ́ ogún

àwọn ìpele méjèèjì tí a síwọ́ta kà síwájú yìí tó rọ̀ alìkọ́dà ní ìpele alìílù gbogbo tọ́lọ̀wọ̀ wọ́n àkọọ́lẹ̀ lórí láyé yóò ti nímọ̀ nípa àkàrẹ síwájú tọ́lọ̀wọ̀ ti nímọ̀ nípa rẹ̀ síwájú lẹ́yìn ọlọ́run bó ti kó ní iṣẹ́ ọwọ́ gùdù tó tí ò bá ní òye nípa nǹkan tẹ́ ní ó ṣe kò lè ṣe èyí tẹ́ fẹ́ kó ṣe ni ó ṣe bó ti kí bricklayer kó gbọ́n níwájú kó gbọ́n lẹ́yìn tó tẹ́ ẹ̀ bá ṣàlàyé ilé tẹ́ fẹ́ kọ́ fún pàápàá jùlọ kí ẹ fún ní plan ó lè mọ̀ mọ́ tó fẹ́ ṣe Allah subhanahu wa ta'ala kò sí tó ṣe àkọọ́lẹ̀ rẹ̀ tí ó mọ̀ sí òun ṣùgbọ́n ọ̀rọ̀ dún lẹ́mí mùsùlùmí kan nígbàtí ìdẹ́kan bá ṣẹlẹ̀ nínú ìlú àbínú mọ̀lẹ́bí kó wá ní sẹ́sì rùpọ́lọ̀ mọ̀ sí kìíní náà irú abúrú sọ́lọ̀ sí mọ̀ sí àbà kò sí tí ń ṣẹlẹ̀ tọ́lọ̀ bọ̀ mọ̀ sí kò wá sí tó bá ṣẹlẹ̀ tọ́lọ̀ mọ̀ sí tí ibi tí Allah subhanahu wa ta'ala ti fi yí wa wípé ma asaba min musibatin fil ard wala fi anfusikum illa fi kitabin min qabli an nabra'aha inú suratul hadid lẹ́yà méjìléníogún ọlọ́run ní musíbà kan ò ní ṣẹlẹ̀ lórí ilẹ̀ ayé ìtísìn jẹ́ musíbà lọ́pọ̀lọpọ̀ ọgbà òun náà tí wọ́n musíbà lórí Yorùbá sí mọ̀ pé àwọn gbólóhùn kan bẹnu èdè lárúbáwá kò sí tẹ́fẹ́ fi ṣe àlàyé rẹ̀ nínú yorùbá tí ó rìn rẹ̀ táwọn yóò fi gbọ́ yé dáadáa àfi kẹ́ lo gbólóhùn yẹn ni wọ́n mùsùlùmí tó ká kéwú nínú tó rẹ̀ kó kàkú jù láyé ní kéwú torí pé àwọn gbólóhùn kan bẹ nínú èdè wa yìí kì í ṣe pé yóò bọ́ òun nítumọ̀ fún ṣùgbọ́n ìlò gbólóhùn tí ó ti èdè lárúbáwá ti sáwọn èdè yorùbá yẹn lílò rẹ̀ ni ó fi ètè yí àwọn èèyàn àwọn ayé ìdò ní ni ha ní àjẹ́rẹ̀ tí ó ló sọ́ọ̀tì wọ́n ni ìyàwó wọn wọ́n pè wọn ọkọ wọn wọ́n pè àwọn ìlú mẹ́tún sọ pé síríkí tó bá fẹ́ lórí tí yóò bọ́ mi àtàtà baálé ìbẹ́dẹ̀ lọ́rọ́wá ni oríwọ̀kùnrin náà wà wú yóò wà rere àwọn bá ti ṣe suwiti ti ń ṣe ọ̀gbìn tí ń ṣe ṣúgà ti ṣe gúdùgúdù gbogbo yíò ní mún <laughs> wọ́n pé bá lè ní fọ́dá ọlọ́run bá lè ní ọ̀wọ́n àwọn rẹ̀ àwọn àkọ́bẹ̀ gbogbo rẹ̀ pẹ̀yẹ wa báyìí bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ fìtínà tí kankan bá ṣẹlẹ̀ níbi kan tí wà láwọn pọ̀ tó bá ní a ah, fìtínà ń pọ̀ àwọn yóò gbọ́ yé fìtínà ń pọ̀ bẹ́ẹ̀ sì ni ìdílábáwá ni fìtínà bẹ́ẹ̀ náà ni mùsíbà rẹ̀ kódà ìdí ìsẹ́ mùsùlùmí ọlọ́mọjà ogun mùsíbà rẹ̀ kò tí mọ̀ pé lè kùránì náà lòun fi ń sàdúwà <laughs> lọ́lọ́ọ̀sán bí mùsíbà kan ò ní ṣẹlẹ̀ lókè èpẹ̀ lórí ilẹ̀ ayé tẹ́ ń gbé ìmí ilé ṣẹlẹ̀ láwọn ọ̀rùn gbòmí kó mú kọ̀ ní mùsíbà àdúgbò tí ẹ̀kan ó lè kàyàwó rẹ̀ ó lè kàyà tó bí ọ ó lè kàn bàbá tó bí ọ ó lè kọ́ ọmọ rẹ̀ ó sì lè kàn wọ́n gẹ́gẹ́ fún ara rẹ̀ ọlọ́run ní mùsíbà kan wọ́n lè dédé ṣẹlẹ̀ illa fi kitabin àfikó máa bẹ nínú àkọsílẹ̀ ṣáájú kí àwọn ọlọ́run tó wá ní kí bẹ̀rẹ̀ máa ṣẹlẹ̀ min qabli an nabaraha ya'ni min qabli an nunjidaha wa nafruqaha gbogbo bá ń sọ ha ó mọ̀ ṣẹlẹ̀ o kó tó máa ṣẹlẹ̀ ọlọ́run ti mọ̀ sí ṣẹlẹ̀ ó ti bá wájú nígbà so ìyẹn ní ìpele kẹta ẹ̀rí yẹn náà ti bẹ̀rẹ̀ ìpele kẹta ní kí ni al-khalq ìpele aláàkọ́ ń jẹ́ al-ilm ìpele ẹlẹ́ẹ̀kejì ń jẹ́ al ìpele ẹlẹ́ẹ̀kẹta ń jẹ́ al ìgbà tí nǹkan yẹn gan tí bá wá ń ṣẹlẹ̀ gbogbo eléyìí ń tọ́ka wípé gbogbo tí ó máa ń ṣẹlẹ̀ nínú síbà láyé nínú àdánwò láyé nínú tí ọlọ́run bá ti kọ sínú aláwọ̀ṣó al-mahfuz àlàyé ọ̀rọ̀ tí ó lọ nípa ẹ̀dá yìí tí ń jẹ́ aláwọ̀ṣó al ẹ̀dá kan ò sì nímọ̀ débi kó máa ti ń ẹ̀ ẹ̀dá kan sì ní agbára títí kó máyò tó wà débi tí ó lọ jí ọ̀rọ̀ wọnú ẹ̀ ọlọ́run fúnra ara rẹ̀ ló dáàbò bò kódà màláíkà gan tọ́lọ́run bá sún mọ́ra rẹ̀ fúnra rẹ̀ àwọn tó mọ́ tí ó bẹ nínú Allahu Mahfuz ìpìlẹ̀ lẹ́kẹta al-mashi'atu wal-irada ìmọ̀

bí èròǹgbà ọlọ́run bá ṣe wà lórí nǹkan yẹn sí òun náà ló sì ṣẹlẹ̀ tó wá wù yí òkan ọlọ́run ṣé kò wù yí òkan ọlọ́run ṣé ẹ fẹ́ bẹ́ẹ̀ òkan ọlọ́run ṣé ẹ bẹ́ẹ̀ òkan ọlọ́run nǹkan ní máa ṣẹlẹ̀ nínú ọlá ọlọ́run láyé nínú tọ́nà ọba òfẹ́ tọ́nà sì gbèrò rẹ̀ tó ń pé yàtọ̀ sáwà èèyàn ní tó fẹ́ á máa ṣẹlẹ̀ sí ọ

sóbèrò ń gbà yín mu ọlọ́run yìí wó yàn ṣe níbi ọ̀rọ̀ kọ́dá torí pé yẹn kọ́ ní ó di déètì fọlọ́run pé jẹ́ níta fún ọlọ́run sì fún wa ìyìn tó bá tẹ́ ọlọ́run lọ́rùn ọlọ́run ṣe bẹ́ẹ̀dá bá sì farabalẹ̀ dáadáa tó bá gbà fún tọ́lọ́run bá ṣe fún yóò padà rí àǹfààní ẹ̀ la yus'alu amma yaf'alu wa hum yus'alun gbogbo tó bá wù tọ́lọ̀ bá dá lára nínú àkọsílẹ̀ lórí àwa ẹ̀dá tó dá òsẹ́ni tó ọlọ́run ọlọ́run ò àmọ́ àwa ẹ̀dá tó dá ọlọ́run wa kódà àwa gan síra wa gan máa bíra wa nígbò olóṣèlésèlé kí ló tó fi rìn báyìí kí ló gbogbo kejì ti rìn sí láyé

kò sí bó ti wù kí ẹ̀dá kan kọ́lọ̀ fẹ́rẹ̀ ẹ̀dá kan tó láyé kọ́lọ̀ wá fún láǹfààní kó yàn ọlọ́yìn fún ìlànà kí èèyàn yàn la qabla wujudihi wala ba'dahu sáájú kẹ́dà tó wálé ayé ní àbílẹ́yìngbà tó délé ayé chá èyí a máa ń gbọ́ lẹ́nu àwọn kan nínú àwọn tí wọ́n sọ wípé ah òun yẹn tó ń bá wọn wájú ọlọ́run ah, ah kò sẹ́tọ́lọ́run fún ní freedom of choice pé yan tó bá wọ́n níwájú rẹ̀ kó tó wálé ayé àgbà ṣàlàyé lè síwájú mátà túnmọ̀ tí ń jẹ́ kọ́dà àti bí yóò bá tí ń jẹ́ kọ́dà rẹ̀ sí kò sí kan tá àkúnlẹ̀ yẹn àìsí kan ní àkúnlẹ̀ yẹn lè tàbí kò yẹ wa báyìí èyí tó lọ́wọ́ bá fẹ́ ṣe náà ní ṣe wọn ló fi wá nínú hadith al-Qudusi tí Allah subhanahu wa ta'ala ń ṣe àlàyé fún wa gẹ́gẹ́ bí ọ ànábì ti gbà wá látọ̀dọ̀ Ọlọ́run wípé ọmọ ẹ̀dẹ́yìn ó máa gbèrò pé tó ń fẹ́rẹ̀ lẹ́rù tèmi yóò máa gbèrò pé tí mo fẹ́rẹ̀ èmi Ọlọ́run náà ó sì máa nílérò pé tèmi náà fẹ́rẹ̀ bí ẹrú sì mi bá gbà fún mi lórí tí mo fẹ́ yóò padà rí tó fẹ́ tó bá wá tí ò bá wá gbà fún mi lórí tí mo fẹ́ èmi ọlọ́run ó dààmú rẹ̀ lórí tí ń wá kò tó wá ní rí tí ń àfi bá fẹ́ ma wa we are robotic in his presence àwa robotic bí ọmọlágidi ni wá ẹgbẹ́ bá darí rẹ̀ sí Yorùbá ní ibi tí ẹ̀fúfùlẹ̀lẹ̀ bá ṣe kíníkan ní dorí ara rẹ̀ kọ ibi tọ́lọ̀ tó dẹ̀ fúlẹ̀lẹ̀ bá fẹ́ dorí ẹ̀fúfùlẹ̀lẹ̀ sí ní dorí afẹ́fẹ́ kọ torí ẹ̀fúfùlẹ̀lẹ̀ ẹ̀dá kan ni talent tó dẹ̀ ẹ̀fúfùlẹ̀lẹ̀ ọlọ́run kó dára àtẹ̀fúfù àti lẹ̀lẹ̀ ìròyìn tẹ́ fi kùn àti afẹ́fẹ́ tí ẹ̀fùfùlẹ̀lẹ̀ lórí rẹ̀ kọ̀ tá ń dá gbogbo wọn ẹ̀yìn tí ẹ̀fùfùlẹ̀lẹ̀ ó di tí ó dáadáa fẹ́fẹ́ sí lọ́dọ̀ tá ń dá yín ẹ̀já dájú sọ́dọ̀ ọlọ́run wáyé Allahu huwa alfa'alu lábàlá ilé sáàdì pé ọlọ́run subhanahu torí pé fàáàlù yẹn ó wá níwà kí ni sífàtàlù bá àlàáfà sí a lè sọ pé náà wókọ̀ ọlọ́run ni alfa'al bima yurid náà sí a lè sọ bẹ́ẹ̀ a sọ bẹ́ẹ̀ ìdí tí a sì lè sọ bẹ́ẹ̀ àti rí kọ̀rí ìlà tó jẹ́ rọ wípé kì í kò lè jẹ́ orúkọ ọlọ́run ìròyìn ni ó máa jẹ́ ẹ̀rí pé àwọn orúkọ ọlọ́run tó bá ti wá níwọ̀ orúkọ àwọn aláàmà wá ṣe àlàyé tó kọ ní túmọ̀ sí ṣùgbọ́n lóòrò yìí ọlọ́run bá ti gbé fàálù wá lórí kíni tí fi ìlíyà lọ́rùn ṣiṣẹ́ lórí ó ní alfa'áìlú ọba ṣe lima lónìdì èyí tó bá gbà lórí tí yẹn túmọ̀ sí wípé nínú àwọn òkè ọlọ́run àwọn òròyìn ọlọ́run táà fi ń kí ọlọ́run tọ́lọ́run fi ń dáyàn lóhun lórí tí yẹn bá fẹ́ ní ti dáadáa òun ni ọba sì yóò jẹ nínú òkè ya fa ààrẹ lima lónìdì láwọn òkè ọlọ́run tí yẹn fi ń kí ọlọ́run

lam yukhlaq mithluha fil bilad àti lẹ́yìn wọn ga àwọn ìjọ kí ni àwọn samud àwọn ìjọ samud tàbí ànábì tọ́lọ bá rán sí wọn ànábì Salih walaqad arsalna ila samud qawman salihan an i'budu Allaha fa idha hum fariqan yakhtasimuna ìgbà tọ́lọ wọn bá hàn wọ́n lè mọ̀ pa wọ́n rẹ́ tán ọlọ́ni wala ya khawfu uqbaha kí ni tí ó tẹ̀yìn pé mo pa wọ́n rẹ́ jáde ibi ọlọ́run bẹ̀rù rẹ̀ tẹ̀lú tí àjọ̀rọ̀ bá ń lo èèyàn tí ó sì rí ìtọ́sọ́nà ọ̀rọ̀ ọlọ́run yóò ní mo lè pa ẹ́ chán kí n tún dúró tí òkun ẹ̀ kẹ́kọ̀ọ́ lè ṣẹlẹ̀ mẹ́wàá máa ṣẹlẹ̀ o tí wọ́n bá gbé láńsọ yìí tó bá bára rẹ̀ bí tí ò ràn kàn sẹ́mọ̀ pé mo sọ adájọ́ ẹdín ọjọ́ ìyàwó

ní tí yóò fẹ́ máa dó lẹ́mẹ̀ẹ́dùnmí pé ẹ̀ẹ́sẹ̀ wárùkú gba ọ̀tàwà láyé náà ẹ̀ẹ́sọ́lọ̀ wà lè tùwá sí náà kí ló wá kan kí ló kan ó yá bẹ́lọ́n kó ṣeṣẹ́ rẹ̀ kó sẹ̀sìn rí ṣebí tó bá wọ́n ló fi wá dálára ibò ló ní wá àpòfífò tí àwọn àfásúnà máa ń wá níbi irú àwọn ọ̀rọ̀ yìí ni wípé ó jẹ́ ẹni tó ní nǹkan ọ̀sìn ẹ̀dìyà gíríkì ń sìn ẹ̀dìyà ìbílẹ̀ ń bẹ tó ń sìn irú ọjọ́ jími ọjọ́ ìwò ó sì pé kán àwọn ọmọ rẹ ó ní gbogbo àwọn ẹ̀dìyà gíríkì wọn tẹ̀ ń kúlẹ̀ gbogbo wọn ìjà gbogbo wọn ṣe jímọ̀ ẹnìkan sì dé ó ní kí ló tó pa ogun yóò ní bílẹ̀ rẹ̀ pèsè òun lónìí wọn ni tọ́lọ̀ wá ní wá tó lè fi tó gidi ìyẹn sì pé wọ́n náà ló dá mi ẹ̀yọ́ bá sì wọ́kò sọ̀rọ̀ mi àyẹ́ sọrú ẹ̀ yóò máa bẹ ni ọlọ́run sí fẹ́kọ̀rọ̀ lórí rẹ̀ ṣàánú mi ṣàánú mi mọ́ lè mi kúrò lọ́dọ̀ rẹ̀ yá fi ẹsẹ̀ mi fún mi ń tú mi láṣìírí ẹni téèyàn ń tú téèyàn ń bẹ̀ lọ́lọ́run la yus'alu nínú ayé mi ọlọ́ni wà ma tasha'una illa an yasha Allahu rabbul alamin gbogbo ẹ̀yin ẹ̀dá pátá kò sí nǹkankan tẹ́ lè dáfẹ́ tí ó sì máa ń ṣẹlẹ̀ fún yín àyàfi tí ọlọ́run ọba ọba adẹ́dà tó àwọn ajínà mélòó mélòó tí ń kàwé ah ìntẹ́lò yóò ní dì láyé yóò sì mọ́ sọ́lá ní ìṣẹ́jú márùn tó má ti parí wáyé kan mẹ́kọ̀ọ́ tó má ti ṣe wọ́n gbà jàm wọ́n má ti gbà jàm wọ́n lọ sáyẹ̀ sọ́sẹ̀ wọ́n ṣe mẹ́sìn wọ́n má ti mẹ́sìn wọ́n lọ́kọ wọ́n níyàwó wọ́n ra mọ́tò wọ́n sì kọ́lé wọ́n má ti kọ́lé wọ́n kọ́ mọ́sálásí wọ́n má kọ́ mọ́sálásí wọ́n wọ̀ kọ́ níyàwó àkọ́kọ́ wọ́n sì tẹ́lẹ̀ bá ń bá àwọn ọmọ mítí ìyànbá fẹ́ cancel wọn tí bá sọ pé my future ambition ẹ̀kìní kan ma sí mú àti gbó bẹ̀ títí ní ah, ah! ó ti sàwà náà rí nígbà tẹ́yàn bẹ̀rẹ̀ sí ròyà èlì náà rí tó ràgbé kí ní ìtọ́nà bá fẹ́ fún yàn ó mọ̀ ní fún yàn kò sẹ́ni tí ó wùkó náà tó pọ́gbọ́n ọdún láyé kó ti lọ́kọ̀ kó ti kọ́lé tí wá ní wọ́n tó bá fẹ́ wá gbà fọ́lọ́run lórí bọ́ọ̀rùn ti sọ̀rọ̀ rẹ lórí àkọsílẹ̀ ìwọ ló dà lójú

bóhun ọlọ́run bá fẹ́ ni àwọn ẹ̀dá wọ̀nyẹn ń bá tí wọ́n mọ̀ ìjà láàrin ara wọn ṣùgbọ́n ọlọ́run bá ń kọ́ ọba tí ń sin tó bá gbà lérò nínú Suratu Al-Baqarah tí wọ́n ṣàlàyé àwọn tó ń fún lọ́lá lórí àwọn yòókù ó fẹnu kànẹ́bì Musa alayhisalam ó fẹnu kànẹ́bì Isa alayhisalam

ẹ̀jì gbọ́rí tó bá níbi tó bá jọ bẹ́ẹ̀ wọ́n sì fọwọ́pò lójú àbí àbí wọ́n fọwọ́pò ìgbà yẹn ni àyà yẹn àbí ẹsẹ̀ bẹ́ẹ̀mù yẹn òun ló wọ̀ kọ́ táàdé lójú rẹ̀ ń ta <laughs> gbígbà pé àbí ìwé òfin yẹn ò ẹ̀ sọ nípa ní Muhammad rárá bẹ́ẹ̀ ní àwọn tó ti ṣàyẹ̀ fánàbí wọ Muhammadu wọlé nìkẹ́ yìí lóòótọ́ àmọ́ ànábì báyìí orí báyìí náà ṣe fún àwọn ànábì báyìí orí báyìí náà ṣe fún ní táwọn ìjọ rẹ̀ fojú rẹ̀ rírè ìfaradà tó ní sí wọn rè àmọ́ òwe òfin àwọn ẹlòmíì kò ní sọ kẹ́kẹ́ nípa náà Muhammad ọlọ́run tó fẹ́ ẹsẹ̀ wa lórí ọ̀nà Islam lọ́yẹ̀ ẹsẹ̀ wa kún bẹ̀rẹ̀ lẹ́yìn bàtọ́lọ̀ wá ṣàlàyé ọ̀rọ̀ yẹn bọ̀ ọlọ́run wá ní wàláwò ṣá àmọ́hùn makọ̀cháchá ni torí dá ọmọ ní Israel tí ọlọ́run rán Mùsá sí wọn tó tún rán Ìsá náà sí wọn àwọn lẹ́yìn wọn padà ń ja àwọn ìjà kan tí ò wúlò tó ní ni wọn ò ní máa jà láàrin ara wọn àmọ́ in tó bá wù wọn ọlọ́run ọba ìwọ́lọ́ọ̀bá ń ṣe tọ́lọ́ náà fún fèlé iná rinlẹ̀ wípé gbogbo ti kọ́rọ̀ kan náà burú tó tẹ́wò pé ń ṣẹlẹ̀ nínú ìlú àbí lórílẹ̀-èdè àbí nínú mọ̀lẹ́bí nínú àdúgbò ẹ mọ́ rò pé ọlọ́run bọ̀ fẹ́ bẹ́ẹ̀ ó sì ní ẹ̀kọ́ kan sí kejì tọ́lọ̀ fẹ́ mú jáde nínú ẹ ẹ tó bá jẹ́ onífaradà ẹ̀dá tó jẹ́ onísùúrù èèyàn inú lè padà rí ẹ̀kọ́ tọ́lọ̀ fẹ́ mú jáde nínú ìṣẹ̀lẹ̀ yẹn gbọ́yé ló fi sí pé mùsùlùmí òótọ́ gbogbo tí bá ń ṣẹlẹ̀ sẹ́dà èyí sáré mọ fọ́ọ̀tì ọlọ́run lọ́lọ́ sí wá ṣe léyìn kálà ní sùúrù súnmọ̀ pé tí inú èèyàn bá tójú faraba yóò rí mú walakin Allaha yaf'alu ma yurid gbogbo nǹkan tí ṣẹlẹ̀ láyé ọlọ́run bá ti fẹ́ ó ti gbà lérò ó sì mú wá sí bíbẹ̀ lẹ́yìn ìgbà tó ti máa tó ti kọ àkọọ́lẹ̀ rẹ̀ sínú al-mahfuz ìpínlẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin sáájú kátó lọ́bẹ̀ ìyàtọ̀ ń bẹ láàrin al-mashi'atu wal-mahabba kákìlárífà ìyẹn náà tó rà ní padà síbẹ̀ mẹ́ al-mashi'atu wal-mahabba haythu anna al-mashi'ata mushtamilatun ala qa'id al-rububiyyah wa amma al-mahabbatu fatalhasru فيها العبودية àwọn nǹkan wọ̀nyẹn tí yìnbọn bá gbọ́ yé yóò sì máa fẹ́ rí ọlọ́run ní ìrí ẹni tí ò fẹ́ràn rẹ̀ alìmọ̀ṣíyàtú fífẹ́ ọlọ́run ó káàkiri gbogbo tí ń jẹ́ ìdàtọ́lọ́run ọba dánù lórí àwọn nǹkan tí máa ń ṣe gbogbo ẹ̀dá dá láyé ló tèmi kò sí ètò ọlọ́ọ̀bá ìrìnrìn òun fún kò sí ètò ọlọ́ọ̀bá ìrọ́jò fún ìlú kò sí ìyá kòkíìmù ọlọ́ọ̀bá lọ́wọ́ lórí ilẹ̀ ayé títí tọ́lọ̀ wá ní afẹ́fẹ́ mọ́fẹ́ nù torípò orí kárí ayé lọ́lọ́run ṣe lábàlá bí i ló jásí ìwọ mùsùlùmí tó lówó lọ́wọ́ tí wọ́n náà lo àwọn ọkọ̀ ìrìnmàgẹ́rìmà òun lo àwọn òun kọ́ àwọn lé láńláńláńlá ó wá ló dúpẹ́ fọ́nà lórí ọlọ́run ṣe fún ọ ó tọ́pọ̀ dúpẹ́ àmórí yẹn ò special torí ètò ojú orí yẹn lọ́gbọ́n yín ṣe fẹ́ntì ń tako orí ọlọ́run ti símọ̀ mùsùlùmí dáàrí rẹ̀ rẹ̀ àfóore iman orí istikọ́mà orí asabat àmúfẹ́ wá ń ṣe yànga ìbàsípa jẹ́ mùsùlùmí àbátí mọ́ lówó lọ́wọ́ bàṣẹpá jẹ́ mùsùlùmí irú kùtà dé níbi ìjọba àbá tí wọ́n débẹ̀ gbogbo kò àwọn orí ayé tó fẹ́ máa fi ṣe yẹn ran àwọn tí wọ́n ṣe mùsùlùmí náà ọlọ́run ló ṣe é fún wa torí pé ọlọ́run bínú ẹ̀dá kan tó dá títí kó mọ́ fún lórí tayé títí ẹ̀ ó lè mọ́ wá lórí yẹn láti máa fi dàmú àwọn ẹni rẹ̀ lórí ilẹ̀ yọ̀rọ̀ fẹ́rẹ̀ àwọn àlẹ́ ìhìlà ààrẹ ìrànlọ́ ńgbà tí ọlá rẹ̀ àti dúkìá rẹ̀ àtagbára rẹ̀ tó ń mi àlẹ́nu musa lógbòlògbà tó nsa lẹ́nu nsa lẹ́nu musa ní rọ́bàna ìnàkà fèrè àti dúnìyà gbogbo àwọn ọlá fi lọ́wọ́ náà lò àwọn ọkùnrin ìwọ náà ló gbé fún ní títọ́ ìṣẹ̀bí ìlú kí wọ́n lè lo àwọn ọlá yẹn àti ipò yẹn láti fi sọ àwọn èèyàn kó lójú ọ̀nà ìwọ náà sí àmọ́ wọn náà tó wá sí ilé fún ọba láti mis alamwari washdud ala qulubihim fala yu'minu hatta yarawul adhabi ṣológun tó ṣe fún ọlá náà dojújà rẹ̀ kọ́ tọ́ọ̀nù àgẹ́sì ẹ̀ ọlá tí fi ń dún ọ̀rún mọ̀ orí fáwọn tó fẹ́ ṣe títí ẹ̀ tó fẹ́ ṣe tọ́lọ́rìn ní pàárẹ náà lójú dúkìá rẹ̀ náà yóò parẹ́ mọ́ lójú èyí tó lè jù ní àdú àti fíráhùn ṣe against the tí musa ṣe against ìfì fíráhùn oníwọ̀lọ́ jẹ́ kẹ́mì rẹ̀ ó lè mọ́jọ ní mọ́nì níwájú ìwọ̀lọ́ torí ó kọ́lọ̀ nífà ní lárúrú wàhálà set up against musa alayhi rahmatullahi salatuhu àti àwọn ẹlẹ́bìn ó sì ń ṣe àdúrà ń tẹ́ ọlọ́run sì ní qala qad ujibat da'watukuma fastaqima wala tattabi'ani sabila al-mufsidin turu pè fíráúnà ó pè ní haruna náà harun máa ṣe kí mi náà máa ṣe ọ̀rọ̀ fíráúnà gba kí ọlọ́run ló ti fún torí ó ti ń bá lọ yìí bóyá ní ó fẹ́ kí ò tó gbọ́ ọ̀rọ̀ kan lórí rẹ̀ náà wọ́n sì ń ṣe àdúrà wọn tán ọlọ́run ní àdúrà yìí méjèèjì mo ti gbà á àmọ́ tẹ́ fi dígbà àdúrà wọn fásità kí ní máa ẹdú olórí òótọ́ tí mo fi ránṣẹ́ sí yín àwọn ànábì ọlọ́run ní ọlọ́run tó ń pa láṣẹ kí wọ́n dúró lórí olórí òfẹsẹ̀ yín

ó ní tẹ̀sí ṣe yóò dá ọ̀ sẹ́yìn pé ọlọ́tí torí rẹ bá pé tọ́ tí ò ti dá láàkáyé rù tó ti dá láàkáyé rù ní ọbí afá àmú tí ẹni ògbà ẹ̀fọ́ wálé ọtí ẹ̀fọ́ bá dọtí lé lórí tásọ ìwà dáhùn ọtí sẹ́yìn pé òun fẹ́ ní ẹ̀bí tó pọ̀ tó lóhùn láwọn ti yó àwọn òṣìmọ́ táwọn sì mọ́ ń gbà àbí kí ẹ fẹ́ sọ fáwọn olóró àwọn eléégún àwọn ẹlẹ́bọra wípé tí wọ́n sì ò dákẹ́ ọ̀nà wà lọ sínú gbógbàlẹ́ wọn kan ti ń ṣe lénìí yóò ní dáwà táwà fẹ́ ṣe ń ò lè gbọ́ lọ sínú gbogbo àlẹ́ wọn láti lọ àwa ní sínú lànà àwọn ẹni ọlọ́run àbí kí àfà náà fẹ́ tí ó sì mọ́ tó tún wá lọ ní ilé ìjọsìn wọn ah, tó ṣẹlẹ̀ ó dàbí kò ṣẹlẹ̀ ok kò sínú òfin ẹ̀sìn ìka mẹ́sàn wọn ó kà lójú wọn ni akíní nínú ilé wọn bá ní flọ́mbà wọn sọ̀rọ̀ kíní kíní àbóṣèlú dàmbá káàkiri bí wọ́n jọ bí dáhùn tí wọ́n padà wọn lọ ń kọ́ àwọn tí ó kàn yé lákàmà gbogbo fún wọn kò sínú ẹ̀kọ́ ẹ̀sìn wọ́n látẹ̀ tẹ́lẹ̀ àánú ìsẹ̀bí ìlẹ́nu mọ́sílẹ̀ ẹ̀yìn méjèèjì ẹ jìnà sí lánàá àwọn ẹni ìbàjẹ́ àwọn òbìlẹ̀jẹ́ ìrẹ́ irú ọlátọ́lọ̀ ń se ń fèrè àwòrán tó sì fún ọrùn tó sì fún hamai ṣe fẹ́ wá sọ pé ọlọ́run fẹ́ràn wọn débẹ̀ irú ìyẹn ni ó pè ní àlàṣíà fífẹ́ ọlọ́run láti ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan fún gbogbo ẹ̀dá tó dá tí ò ní ṣe pẹ̀lú bí wọ́n se fẹ́ràn rẹ̀ sí àbí wọ́n ṣe mú ní ọ̀tá sí òjò tí ìrọ̀nù ìlú kan kan wá sọ wípé kódà kò délé ẹni báyìí báyìí torí wípé ọ̀tá ọlọ́run gidi ni aláàtì ẹ̀ máa ń ṣe àdéhùn mi nígbà mi pé rẹ̀ tẹ̀lé ojú ti kọ́ bẹ̀rẹ̀ olóòtún wá sọ pé bọ́nà tá yóò bá dáa irú tó rọ̀ wájú ilé tèmi lánàá kò rọ̀ wájú ilé àfáà ẹ̀sìn mọ̀ ìwọ tó ń kírun déédé tí mọ́nì rẹ̀ dúró àti ẹni tó ṣe wípé ẹbá ṣe ìyán ọ̀rọ̀ létí rẹ̀ báyìí inú sì mọ́ bí ẹjọ́ dápọ̀ àpò ọ̀pápọ̀ ìgbà tó bá máa ń wáṣú ti ẹ̀ báyìí bí wọ́n bá ní mọ́nì ó fẹ́lẹ́ mọ́ sọ pé wọ́n lọ́rùn ah iṣu tèmi gẹ́rọ yẹ kó tóbi ó ta tẹ́lẹ̀ yìí títí ẹ ó sá máa wà ló mọ́ sọ pé alhamdulillah ala kulli hal alhamdulillah ala kulli hal ẹlẹ́wọ̀n ní kó ní sọ àfà àdúgbẹ́fọ́lọ́hun sáàtẹ̀ sáàtẹ̀ tẹ́mi wá ti ẹ̀ básìkò abóòlù àrí báyìí àhàlà púpẹ́ fọ́lọ́run èyí tó yí sọ púpọ̀ tẹ̀ sọ lọ́run kẹ̀tíkẹ̀tí ní ọmọ kòsù tẹ̀ wálé ó tún máa fi lá ọlọ́run afá ẹ̀ẹ̀bẹ̀ lọ́run àbọ́lọ́run wo àwọn tẹ́ẹ̀fí ń bẹ lọ́run àsírí ọlọ́run tẹ́ẹ̀mọ̀ ẹ̀ tún lù mọ́ èsì pé lùwọ́ fẹ́ fún tó fẹ́ lè jẹ́ àtìgbọ́ tòmọ̀ sí àníyàn ẹ̀fíyàn sòdíwọ̀n ìfẹ́ ọlọ́run fẹ́ dà àìfi ìyẹn ń sí òdiwọ̀n orí ayé tọ́lọ̀ máa ń kú fún gbogbo ẹ̀dá tí ò ní ṣe pẹ̀lẹ́sìn àìfi sí òdiwọ̀n bọ́lọ̀ sí fẹ́ràn ẹ̀dá tó bẹ́lẹ̀ yóò bá yẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn kò yẹ kó mú iye mùsùlùmí tó rọ́ ní sí pẹ̀lú ìgbàgbọ́ kódà àwọn tí ọlọ́run bá ìsábà yọ̀ǹda orí ayé fún jùlọ gan làwọn ànábì rẹ̀ àwọn tí wọ́n rí àdánwò jùlọ láyé làwọn ànábì ọlọ́run sáwọn wà ní ọ̀tọ̀ ọlọ́run bí òjíṣẹ́ ọlọ́run já mọ̀ wípé ní tí ò dín ní wàrà 24,000 ló ń ka àwọn ànábì ọlọ́run mú olówó márùn jáde nínú wọn ànábì Dawud ọlọ́lá ni sulaiman Suleiman ọlọ́lá ni ọlọ́lá ní kó tó rádánwò lẹ́yìn àdánwò náà ọlọ́ndọ́lá rẹ̀ padà fún wọ́n di mẹ́ta mú kẹrin jáde kò sì wá karùn náà sí ẹni bá sẹ̀ máa da ọpọlọ láàmù ni torí wọn pọ̀ ní túnmà rẹ̀ فلا يغرنك تقلب الذين كفروا في البلاد mata'un qalilun thumma ma'wahum jahannamu wa bi'sal mihad igbo ke gbọ́dọ̀ àwọn kèfèrí ẹ̀dá mojo ton je wo mùsùlùmí ha wọ́n ní owó ha ẹ bá rile wọn ẹ bá ra wọn ọkọ wọn ẹ bá mojo ton je torí ta mata'un ni ibi kan

àràwọn tí wọ́n nílé ní àwọn ilé ńláńlá tí wọ́n wà lóko sọ́kàn wọ́n bá lé ní àjọ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀dẹ̀ wà lẹ́nu mẹ́lẹ̀ nú wọn ló ìrìn ó yẹ fanáfaná láàrin àwọn tálíkà kódà bá tẹ̀ ní sí nkankan ìbẹ̀rù wípé wọn sí wọn tí wọ́n nílẹ̀ bá láti ló láàrin àgbákò míì tún nìyẹn wọ́n kú ní lọ́wọ́ àmọ́ kò ṣe ná wo bá ná jù kélé ó pé ọ <laughs> torí wọ́n bèèrè wípé iṣẹ́ oṣù wo ló ń ṣe lọ́dún wo ló bẹ̀rẹ̀ tí wọ́n pé kí ẹ̀ bá nílá káyè <laughs> ìyá táyé gan òdún jẹ́ o tí àwọn agbófinró tó bá kọ́ síyàn báyìí <laughs> níwọ̀ ẹni ńlá ẹni yìí láàrin àwọn àwùjọ títí ẹ tọ́lú agbára ọlọ́run báyìí pé múfà wọ́n tí owó government múfà ọ̀gá small small na pé small small ìgbà tó ń kówó jẹ ó small small kó tó pe lọ́yà rẹ̀ kán tó máa lọ́gbọ́n Nàìjíríà wọ́n ti síyàn lẹ́gọ́dárí ìyẹn ti wọnú Black Maria ọkọ̀ ńláńlá ọkọ̀ yìí wọ́n ra ṣe fèrèsé kékeré sílẹ̀ báyìí tó mọ̀ yọjú o lè bọ̀yàn lọ́wọ́ láti inú fèrèsé yẹn ó ma wọ́n ti gbé mi lọ ìdómọ́bí tó ń lọ gẹ́ àwánsọ pé ẹ̀ẹ̀ ti ṣe nílé gan-an fọ́ọ̀mù ẹni tó jú tí ìgbìmọ̀ rẹ̀ olè tó bá darí dé torí kèèṣe ó múra kìí ṣe hajji kìí ṣe amẹ́ríkà kìí ṣe Jerusalem lọ́dọ̀ àwọn tí wọ́n ṣe mùsùlùmí bí tó lọ tó lọ bí àwọn pòlò ah, àrí ó mọ́ sọ̀rọ̀ àwọn náà sọ̀rọ̀ ògbọ́ wọ́n náà ó mọ́ sọ ògbọ́ torí pé wọ́n ti jù ọ sínú ọkọ̀ ọkọ̀ ọkọ̀ àwọn ẹni yìí ní dísìn bẹ́lómi ń jà náà ní pé káyé náà kò ràn kankan ahmad mahabbatu ìfẹ́ tọ́lọ́run gẹ́gẹ́gẹ́ tí máa ń ṣe fáwọn ẹni tiẹ̀ náà ni ìfẹ́ ìgbàgbọ́ ẹtọ́lọ̀ bá yọ̀ǹda ìgbàgbọ́ fún ló fẹ́ràn ìgbàgbọ́ tó rẹ́sẹ̀ wálẹ̀ nígbàtà náà bá dé ìgbàgbọ́ tẹ̀lẹ̀ fi lè kojú ìṣòro ìgbàgbọ́ tí gbogbo àgbáláyé bá dáwọ́jọ àjẹ́sẹ̀ èèyàn tí wọ́n sì kéré tó èèyàn ẹ̀yin wo gbogbo tó bá wọ ẹ̀dánwò láyé tọ́lọ̀ bá yóò ṣẹlẹ̀ ní òṣẹlẹ̀ a lè wọ iná tó níbọn ní inú wa kọ́rà èrí bọn rí kí ló wá fi ọlọ́kàn balẹ̀ báyìí ọlọ́run ọba ni tó rọ̀kàn balẹ̀ gbogbo tẹ́ kó lọ́wọ́ iṣẹ́ àníbásíkò mi bá tó náà ní ẹ̀rù tó fi ṣiṣẹ́ mọ̀ pé yíò náà tó mọ́ jẹ́jàgbẹ̀rẹ̀ náà kàn mọ́ wọ́n ní bí irú ẹ̀dá wọlé ní ìdúgbẹ̀ ọlọ́run tí ò ní nǹkan kan lọ́wọ́ táwà tó wá halẹ̀ mọ́ tí ń sọ fún lọ́lọ́run ìyí nǹkan lè sí lẹ́nìkan kó sì túnbà mọ́mà tó ṣe pé bí tí wá torí bọ́ lẹ́nu a ti sáré tayọ bí jẹ́ni tí léwa léwa dé lọ àwọn nǹkan wọ̀nyẹn agbọ̀rọ̀gbọ̀ láàrin bá ẹ̀dá kó yọ̀ǹda ayé kìí ṣe ìwọ̀ fẹ́n tọ́nà bá fẹ́ràn kó mọ́ fún ìkáyé kátúnbọ̀ yé dáadáa ọ̀ torí pé ìjólóṣì kò túmọ̀ sí ìbẹ̀rù ọlọ́run iṣẹ́ ẹni wa àwọn bẹ̀rù ọlọ́run ṣọ́nìkà náà láwọn inú gbàwẹ̀ kò sí èyí tó kàn wá ní wípé ìjólówó rẹ ìjẹnitó olówó rẹ ṣé ẹ̀sìn ọlọ́run bẹ ní ìṣèlú tó ń lò kìí ṣe wọ tó tẹ́lú mi ti wá sí gbọ́ ènìyàn pé wọ́n ti ní ẹgbọ́nà bá sì fàyé fún èyí tàbí sọ ní túnmọ̀ fi sùn dí wọn ìfẹ́ ọlọ́run ọba sẹ́dà alimam abdullahi bin ba'at rahimahullah ta'ala síbẹ̀ náà ni àwọn náà ni wọ́n ní ọlọ́run tí a rí sì kí fún wọn bá wá kéwú lọ́dọ̀ yóò gba ìmọ̀ yóò tún gba owó òwò lọlé tó bá kọ́ hadisi tán wọ́n tún wá ní kí o lè rí ìmọ̀ yìí fún lọ́dọ̀ àwọn èèyàn tún gbowó tó fi mọ́ ṣe ìṣẹ̀lú nítorí pọ́pọ̀lọpọ̀ àfà agbọ́nrin ìdólówó ìjọlọ́lá ní ọgbọ̀n bára kún ìsábà sọ kán fi lè mọ́ kó àwọn èèyàn sínú nǹkan mi agbálá ìmọ̀ wọn náà sọ àìlọ́mù ahmadu fẹ́ kéwú lọ́dọ̀ wọn wọ́n

ẹnìkan ò pé bẹ́ẹ̀ wọn ni wọ́n sọ pé dáwọn ọláyé sá pé kò ní ìdíkàwẹ̀ lásọ méjì wọn náà pààrọ̀ lójoojúmọ́ àṣẹ́súnmọ̀ ti tún yàtọ̀ ni fọ́nà òjíṣẹ́ ọlá alẹ́sọ́láàtì ọ̀sẹ̀lá nínú tí ń jẹ́ ìwà kìfèrí àti òṣì anábì sọ tí ń jẹ́wà kèfèrí àtòsí ó so mọ́ra wọn nínú ìwásọ̀lọ́dọ̀ ọ̀rọ̀ torí pé ń bẹ lọ́dẹ̀ lómi ìgbà mi òsì náà ló sọ di ẹrú èṣù ńgbẹ̀ ni a wà lọ kírun ní ìsìn ẹ̀wù ń wò lórí mọ́sálásí ní ya kàntín ẹfún ló ń jẹ gidi ohun ẹsà fóun láàrin sẹ̀mọ́ gbogbo oúnjẹ sẹ̀mọ́ ní oúnjẹ ó sì jẹ́ oúnjẹ tán ní sẹ́dákà bẹ́ẹ̀ náà kí mẹ́jọ ó ti yá ọmọ ẹ̀dá ìyànà sọ fúnra wa yí o bá ti rí wọ́n lọ mọ́kàwò bí ó sẹ̀sùn ẹ̀bẹ̀rẹ̀ sẹ̀sùnà wọ́n lọ mọ́kàwò kó tó dégbò ètò sísọ́bù kalẹ̀ fún ọlá súnà ìdá pẹ̀lẹ́ gbogbo àti súnà yìí àmójọ́ tí ayé ò bá ti kún ó ní ah, súnà ní ìsìn wọ́n lè èyí o ohun so in tí ọlọ́run fẹ́ jẹ́ kó yé wa àtàlábìrà ìsìnàtò sẹ́lá ní wípé ìjọ́lówó ló jẹ́ ìjẹni tí olówó ló jẹ́ kẹ́sìn ọlọ́run bẹ ní ara ìdá mọ́ sì fi àǹfààní orí tayésùn bí wọn bọ́lọ̀ ti fẹ́ràn ẹ̀dá tó àwọn ìpele mẹ́rẹ̀ ní ẹgbẹ̀ tó rọ̀ mẹ́ al-qadar ìpele tima kọ́lọ̀n tó dá nǹkankan ó ti kọ́ níwà ń pa rẹ̀ kò sí tí ń ṣẹlẹ̀ sẹ́dà lẹ́yìn ìgbà tọ́lọ̀ bá ti mà sí tán ọlọ́run kọ àkọsílẹ̀ rẹ̀ pé tí ó ṣẹlẹ̀ sí kẹrin rẹ̀ lẹ́yìn ìpínlẹ̀ lẹ́ẹ̀kẹta ìgbà tí nǹkan yóò máa ṣẹlẹ̀ ọjọ́ orí wo lẹ̀dá ó dà tí kan bá yóò ṣẹlẹ̀ sí tí wọ́n tó bá kù sáátà tí ó kù àbíké tó bá délé ayé nígbà tí máa ń bẹ láàrin pé ń jẹ́ ọ̀dọ́ àti arúgbó ní òṣèrè sí àbí ìgbà tí bá ń wo àwọn ọmọ tó tọ́ tó jẹ́ ìlé lórí tán kó mọ́ jẹun wọn lòun náà kù àbó nǹkan làwọn ọmọ nǹkan náà ní sí lójú rẹ̀ máa gbọ́ àwọn nǹkan wọ̀nyí ìpele sínú ibi tó wà tán ti bí ọ náà ní ìṣẹ̀lẹ̀ sí tọ́nà bá sì pàkọ́lẹ̀ pé ìdálẹ̀ láàjò ibi tó wà ní ìṣẹ̀lẹ̀ sí ọ kò ní ṣẹlẹ̀ sọ́gbà ìwọ̀n àdínlẹ̀ lórí ní òfin sínú ìgbàgbẹ́ tẹ́sìn bá yé oníwọ́n ń lé nínú ìlú o wọn ò ní wá lù náà olùfẹ́ ẹ̀họ́ lọ lábẹ́ kádàrà ọlọ́run tí a lè sákún kádàrà ọlọ́run tí àwọn ọ̀kẹ́ wọ̀nyí ní ká gbìyànjú ká mọye ká sì mọ̀ ọgbẹ́ náà kún fún wa ní àǹfààní lílò tó bá dérí dárùsù ní insha Allah ta'ala karim a máa sọ̀rọ̀ nípa àwọn olùyapa níbi ọ̀rọ̀ al-qadar al-mukhalifuna fil qada'i wal qadar àwọn olùmọ̀ yapa sí àwọn nǹkan tá à ń sọ tọ́lọ̀run ti ní ṣàlàyé fún wa Qur'an àbí tó kìí ṣẹ́lá ní tí wọ́n ní àwọn àgbọ́yé kan tó yapa sí tágbọ́mọ̀ jìnà sí irú àgbọ́yé yẹn yẹn ni ó máa jẹ́ àwọn ọ̀rọ̀ ní ti أما رسول سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك